إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba allah àtọ̀rọ̀ salatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú tíra umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam عن محمد بن عباد بن جعفر قال سألت جابر بن عبد الله أنها النبي صلى الله عليه وسلم عن صوم يوم الجمعة قال نعم لا تيضا محمد وما عباد وما جعفر ó ní جابر bèèrè عبد الله ìkan lára wọn sàbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam igbe anaha nabiyu sallallahu alayhi wa sallam à ń sọ́mi yomi jùmọ̀á ǹjẹ́ anabi sallallahu alayhi wa sallam ìjó kọ́ ìmọ̀ gba àwẹ̀ ní ọjọ́ jùmọ̀á ìjó kọ́ fún wa kọ́lẹ̀ náà ṣáàbí rọ̀jà an abi ureta radiyallahu anhu látọ̀dọ̀ abu ureira kọlọ̀mbà kọba ayọ́nu sí kọ́l ó sọ báyìí pé sẹ̀mìtì rasulallah sallallahu alayhi wa sallam ya kúl mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó ń sọ wípé láyà sọ mẹ́nà àdúkùm yawmal jumu'ati ilan yawman qablahu aw yawman ba'da ẹnì kọ̀ọ̀kan yín àbẹ́nìkan nù yín kò gbọ́dọ̀ gbàwẹ̀ ní ọjọ́ júmọ́ àfi kó gba ọjọ́ kan before tó ń ṣe ọjọ́ alamisi àwọ yawman ba'ada àbí kó gbọ ọjọ́ míì lẹ́yìn rẹ̀ tó ń ṣe ọjọ́ sátidé eléyìí sọ fún wa nípa wípé kálá fẹ́ dàgbà àwẹ̀ ọjọ́ júmọ́ eléyìí tí ó tako sharia nabi muhammad sallallahu alayhi wa sallam tó tako sharia islam ni à ń dámú ọjọ́ júmọ́ láàrin gbogbo àwọn ọjọ́ kálafẹ́ da sàlẹ́sà tó ń bó ti jẹ́ pé òun ló fi lóore jùlọ nínú gbogbo ọjọ́ ọ̀sẹ̀ kò sí ọjọ́ kan nínú ọjọ́ ọ̀sẹ̀ tó lóore tó ọjọ́ júmọ́ gẹ́gẹ́ bí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe sọ ìpé khairu yawmin tọ́lá àti alayhi shams ọjọ́ tó ṣe ipò òrùn yọ that is gbogbo ọjọ́ ayé ọjọ́ tó ṣe ipò òrùn yọ ń bẹ́ kò sí yìí tó dáa tó ọjọ́ júmọ́ gẹ́gẹ́ bí àwọn ahadith tí a ti kà sẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú bó ṣe dáa tó yìí mùsùlùmí ò ń dẹ́ kò ń ṣẹni tó ṣe yí pé yóò dá sàlẹ́sà fúnra rẹ̀ iṣẹ́ ìjọsìn ipe a ti gbọ́ pé ọjọ́ ọjúmọ́ ó jẹ́ ọjọ́ tó ṣe wípé ó jẹ́ ọjọ́ ńlá wọ́n á fẹ́ dá ọjọ́ ọjúmọ́ mọ́ gbà ní àwẹ̀ àbí ìjọsìn kan mo fẹ́ mọ́ ṣe ní gbogbo ọjọ́ ọjúmọ́ ẹ torí wípé wọ́n ti ní ó dá ọjọ́ ọjúmọ́ ní ládàá bóun ló lóore ju gbogbo ọjọ́ eléyìí ló fà á tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ló fi ní látàkùsù yóò mẹ́lẹ́júmọ́ àti bisiyami min bẹ́ẹ̀ni ayyam ẹ mọ́ mu ọjọ́ júmọ́ ẹ má da sàlẹ́sà nínú gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ kẹ́ fi gbàwẹ̀ láàrin gbogbo àwọn ọjọ́ tó kù ولا تختص ليلة الجمعة بقيام من بين الليالي òru júmọ̀ náà ẹ má da sàlẹ́sà ìpẹ́ ẹ fẹ́ máa yan náfìlà nù rẹ̀ kẹ wá fi àwọn òru ọjọ́ tó kù lẹ̀ hadithi yìí ìtòjẹ́ kó clear sí wa wípé kálá mú ọjọ́ kan afẹ́ fi ṣe ìjọsìn láì ṣe parí tẹ́ẹ̀sì ká mú ọjọ́ yẹn láti lè máa fi ṣèjọsìn eléyìí bí díà ni àìwá ma yí àwọn èèyàn tọrọ sírú nǹkan báyìí òun làwọn ẹlòmíín wọn á ní àwọn mú alamisi tó parí oṣù wọn fẹ́ máa fi ṣe iṣẹ́ ìjọsìn kan bóyá sàlátù ni àbáwọn fẹ́ fi máa ṣàdúrà kan alárùbá tó bẹ̀rẹ̀ oṣù àbí alárùbá tó parí oṣù wọn fẹ́ máa fi yan náfìlà kan in fact ibi tí àwọn ẹlòmíì tí wọ́n mú dé ìtòjúṣe ọlọ́wọ́ bá ní ká má ṣe gẹ́gẹ́ ni wọ́n ń ṣe ìgbà tó ní látàkítàsù lẹ́ìlàtẹ̀lẹ́jọ́mọ̀ àti bí kíyàmì ẹ má dá òru jímọ̀ ìyàtọ̀ láàrin gbogbo àwọn òrùkẹ́ ẹlẹ́fẹ́ máa fi yẹn náfìlà níbẹ̀ ní láyàlí lónìí àwọn ẹlòmíì wọ́n ní last thursday tó parí oṣù àbí tó bẹ̀rẹ̀ oṣù àwọn níná fílà kan táwọn ọmọ yíyan ń gbà yẹn tẹ́wọ́ á béèrè lọ́wọ́ pé kí ni last thursday tí wọ́n sọ yìí ẹ rí i pé òru júmọ́ ni thursday làwọn ń ka kún ṣùgbọ́n òru júmọ́ òun ni òru yẹn torí wípé òru wá bìfọ́ ọ̀sán òru àtàníṣọ́ lọ́wọ́ sẹ́mi tó ní ká mọ́ dásà lẹ́sà fún náà fílà làwọn ń dásà lẹ́sà fún náà fílà ìtí wọ́n ní ká mọ́ ṣe gangan ni wọ́n ń ṣe kọ́lọ̀ wa subhanahu wa ta'ala kó ṣàánú wa níbi àìmọ̀kan kí la fẹ́ ló ń bi eléyìí òní pé kálẹ̀ afẹ́ mú ọjọ́ kan ìgbé ọjọ́ yìí láàfi máa yanná fílà eléyìí ó takò sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam àbíkálá afẹ́ mú ọ̀sán kan àbọ́jọ́ kan láàfi máa gbàwẹ̀ eléyìí tako sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ rí tẹ́ksì tó fi nǹkan rinlẹ̀ fún wa pé a lè ṣe àwọn nǹkan báyìí ní àsìkò báyìí ó rà tẹ́ ẹ mọ́ bí àwọn ààyè tó jẹ́ ààyè àpọ́nlé a gbọ́dọ̀ kàn mú ààyè kan ká nítorí pé ààyè yẹn ti jẹ́ ààyè àpọ́nlé afẹ́ lọ ṣe ìjọsìn kan bẹ́ẹ̀ àfi kó ṣe wípé ẹ̀rí ń bẹ tó ní a lè lọ ṣerú ìjọsìn bẹ́ẹ̀ nírú ààyè bẹ́ẹ̀ eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn a máa kó sínú àwọn àdáadáa lẹ́sìn látara káwọn wo pé ọjọ́ kan ó pàtàkì káwọn wo pé àyè kan ó pàtàkì káwọn pé nọ́mbà kan ó pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa fi ṣe àwọn iṣẹ́ ìjọsìn tó jẹ́ àdáadáa lẹ̀ eléyìí la fi gbọ́dọ̀ jìnnà sí gbogbo ń pè ní àdáadáa lẹ̀ ní gbogbo ọ̀nà tí ó bá lè gbà wá mùsùlùmí tó bá jìnà sí àdáadáẹ́lẹ̀ ní gbogbo ọ̀nà tó bá lè gbà wá irú mùsùlùmí báyìí òun lẹni tó mójútó ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n kó ṣe yí pé a fi àyè lẹ̀ fún àdáadáálẹ̀ níta ń ṣe òun ni pé à ń destroy ẹ̀sìn islam àdẹ̀lẹ̀ rí ẹ̀sìn islam ò destroy bí ó bá ń ṣe wípé à ń destroy ara wa ni kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó mọ̀ jẹ́ ká ṣiṣẹ́ wa lásán so gẹ́gẹ́ bí nǹkan tí a ń bára wa sọ anabiwa muhammad sallallahu alaihi wasallam onílá ya sun mẹ́nà àdúkùn yawon aljumu'ati ilẹ̀ ya sun yawon qablahu a yawon ba'ada èyàn kanu yíò gbọdọ̀ gbàwẹ̀ ní ọjọ́ juma àfi kó gba ọjọ́ kan before àbí kó gba ọjọ́ kan after àfi kó gba ọjọ́ kan before àbí kó gba ọjọ́ kan after that is tó bá ti di pé ó gbọ́ ọjọ́ kan before rẹ̀ àbí ó gbọ́ ọjọ́ kan after rẹ̀ ó ti túmọ̀ sí pé kò dá ọjọ́ júmọ́ sàlẹ́sà nìyẹn ṣùgbọ́n ká dá ọjọ́ júmọ́ sàlẹ́sà fún àwẹ̀ àbí ká dá sàlẹ́sà fún náfìlà eléyìí ó jẹ́ nǹkan tí ó tako ìlànà nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam òun ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ jábì rọ̀dàláwà àgbìngbà tí wọ́n béèrè lọ́wọ́ òun wípé ǹjẹ́ anabi sọlá sàn kọ̀ fún wa ká gbàwẹ̀ ní ọjọ́ júmọ́ oníbẹ́ẹ̀ni ṣùgbọ́n hadithi abu ẹ̀rọ̀dẹ̀láwà ni ó ṣàlàyé ẹ̀ síwájú nípa pé a lè gbọ́jọ́ júmọ́ tí a bá gba ọjọ́ thursday àbí tí a bá gba ọjọ́ saturday ipe a lè gba ọjọ́ júmọ́ tá a bá gba thursday àbí a bá gba saturday a ma gbọ́ eléyìí níbi hadithi abu radallahu anhu náà ó ní iṣu kan tó ṣe pé àwọn afẹ́sìn tí ẹnu kò lé lórí ó náà ni hadithi míì tí ó wá hadithi abdullahi ibn busr bákan náà ẹgbọ́n rẹ̀ tí a mọ̀ sí asọ̀má òun náà gbà wá gẹ́gẹ́ bí ó ṣe ń bẹnu sọ́nà abidawood bákan náà musulman ahmad àtàwọn tíra hadithi míì igbe anabawa muhammad sallallahu alaihi wasallam ó ní láta súnmù yóò ma sábtì ẹ má gba àwẹ̀ ní ọjọ́ sátidé ilà fi mọ̀fútúrúdọ̀ aleikum àfi tó bá jọ́ràn yẹn ló kù wà ilẹ̀ mi yẹ́ jí áhàdùkùn ilà lè áhà inabin àwòrúdà ṣẹjaratin falemdahu kódà kó ṣe kan nu yóò rí tí ó jẹ ní ọjọ́ sátidé yìí àyàfi èpòogi èpòogi ìnábi àbí nítorí náà ni igi ni tí ó jẹ kó jẹ ó bẹ́tà fún ju pé kó gbá lọ tábàwò hadithi abdullahi bin busri àti ẹ̀gbọ́n rẹ̀ bákan náà wá lọ́dọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà látọ̀dọ̀ anẹ́bọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a mọ̀ gbọ́yé ń bẹ̀ wípé àtúngbọ́dọ̀ gbà wẹ́ sátidé àfi tó bá jẹ́ ọ̀ràn yẹn nìkan náà má ti rí àdìsí pé ká má gbàwẹ̀ júmọ́ àfi tá a bá gba a day before or a day after definitely a day after yóò máa jẹ́ saturday a day after yóò máa jẹ́ saturday ṣùgbọ́n a rí àdìsí tó sọ pé ká má tiẹ̀ gbàwẹ̀ ní ọjọ́ saturday àfi tó bá jẹ́ ọ̀ràn yẹn lókù eléyìí ló mú lára àwọn àfa bíi alimam abu dawud ìgbà tí wọ́n rìkọ́dà hadithi yìí tán sínú tíra wọn wọ́n ní hadithi hadithun mansukh hadith tó ti wà abrogated ni kí ni tó abrogate yẹ òun náà ni irú hadithi pa gba àwẹ̀ a day before friday àbí a day after friday tó ń ṣe saturday irú àwọn àhàdìsì báyìí ni àwọn afáwọn yìí fi sọ wípé àdìsì yìí mansukh ni bákan náà hadisi gbé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí alimami bukhari rahimahullahu ta'ala bí wọ́n ṣe gbà wá ipe ìkànlára àwọn yàwó anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tí orúkọ rẹ̀ ń jẹ́ juwèríyà ó gbáwẹ̀ ní ọjọ́ júmọ́ anábi wá débẹ̀ ó délé rẹ̀ ó rí pé ń gbáwẹ̀ anábi wá bẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé asumti ams ń jó gbáwẹ̀ lánàá kọ́ọ̀látìlá ó ní mi ìgbàwẹ̀ lánàá èyí tó ń ṣe tọ́ọ̀sì àtúrídínà ń tẹ̀sú mi gádán ṣe o ní intention àti gbàwẹ̀ lọ́la tó ń ṣe saturday kọ́ọ̀látìlá ó ní mi ní intention rẹ̀ friday nìkan náà mo fẹ́ gbá anamsọ́lá asalam fa aftiri tó bá ṣe pé bẹ́ẹ̀ ni jáwẹ̀rẹ̀ jáwẹ̀rẹ̀ eléyìí fi ń rinlẹ̀ fún wa ìpínkálá fẹ́ dá ọjọ́ júmọ́ àgbà torí pé ó jẹ́ ọjọ́ pàtàkì ẹ̀sìn lòdì sí ṣùgbọ́n ẹ̀mí sọ lásán àpúrúfù fún pé tó bá máa gba thursday ó lè gbà tí ó bá gba saturday náà ó lè gbà ṣùgbọ́n gbà tó ti lóhùn ò ní intention láti gba saturday òun ò dẹ̀ gba thursday òjíṣẹ́ ọlọ́run ọba ó ní pé kó jáwẹ́ rẹ̀ eléyìí làwọn àfẹ́sìn kan fi ń béèrè wípé iṣẹ́ ìjọsìn tí a bá ń ṣe lọ bóyá kankan wá ṣẹlẹ̀ já tiẹ̀ lè terminate ẹ̀ ká mọ́ parí rẹ̀ lápèjúwe àmọ́yé ìgbà tó ṣe pá àmọ́yàn náà fìlà nù mọ́ṣáláṣí òun wá ṣe kọ́ ọmọ ṣe tó yẹ ká ṣe ni pé ká sáré parí iná fìlà wà yẹn àbí ká terminate ẹ̀ ń bi tí a yẹn tó ń bó jẹ́ pé àti parí ẹ̀ arínú àwọn àfẹ́sì tí wọ́n ní tó bá ṣe pé èèyàn ń bẹ níbi rákà ẹlẹ́ẹ̀kejì ó dẹ̀ ti fẹ́ parí rẹ̀ pé ó ń bẹ níbi tashahud ipe kó sáré parí ẹ sọ́dà tí yóò lè bá èrò tí wọ́n ń ṣe kọ́ọ̀mà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsù eléyìí adẹ̀rínú àwọn afẹ́ẹ̀sì tí wọ́n ní rárá kó jà náà ni torí pé tí anẹ́bọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún ẹni tí ó rí tó yẹn náà fílà nígbà tí wọ́n ti ṣe ìkọ́mọ̀ àbí wọ́n ń ṣe kọ́mọ̀ lọ́wọ́ tánàbí sọ́lá sàm wọnú mọ́ṣáláṣí anábì sọ́lá sàlám ni yóò ṣìkú àyùsọ́lẹ̀ àdúkùmù subha arba àsìkò kan bọ̀ tẹ́lómi ó mọ kí àṣùbá àti ìraka mẹ́rin anábì sọ òun kíraka àtàlífàjírì nígbà wọ́n ń ṣe kọ́mọ̀ lọ́wọ́ bákan náà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá òkèèmà ti sọlá tó bá ti di pé wọ́n ń ṣe kọ́ ọmọ ìnú lọ́wọ́ fàlà sọlá ta ilẹ̀ maktuba ẹ gbọ́dọ̀ kírun kankan mọ́ ẹ̀yàfi tó jẹ́ ọ̀rọ̀ yẹn so wallahu alam èyí tó tẹ̀wọ̀n òun náà ni pé ni tó ń yẹn náà fìlà lọ́wọ́ tí wọ́n wá ń ṣe kọ́ ọmọ kó stọ́pù náà fìlà yẹn tó bá ṣe pé ipò kó sálámà nìkan ló kù kó sáré sálámà ṣùgbọ́n pé yóò máa kírun míì lọ́wọ́ tí ó kì í ṣe ìrún ọ̀ràn yàn eléyìí kò bá mu torí pé tí anẹ́bọ̀wá muhammad sallallahu alaihi tó correct arákùnrin yẹn fún òun nìyẹn so kí wá ní kí ló yẹn bẹ́ẹ̀ kó ṣe kó stop irun yẹn àníyàn dáadáa tó ní ọlọ́wọ́ bó sàn án lẹ́sàn dáadáa àníyàn yẹn ṣùgbọ́n ká ní pé náfìlà araka àtàlífàjì lápẹjúwe ni ó lè mú wá padà lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ìrun àsùbá yẹn kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ so eléyìí ló dáa fún wa ká má rojú ipe ìgbà ọmọ tó wá bẹ̀rẹ̀ ká tẹ̀lé muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ ó bẹ́ta so the same thing náà ní tánẹ́bọ̀ sallallahu alaihi wa sallam sọ fún juwèríyà ipe kó já àwẹ̀yẹ ó láníyàn ṣùgbọ́n wọ́n ń dá ọjọ́ júmọ́ àgbà tó bá ti ní intention àti gba ọjọ́ sátidé pẹ̀lú ẹ̀ àbí ní intention àbí kò tiẹ̀ ti gba ọjọ́ àlàmísì pẹ̀lú ẹ̀ so eléyìí ó ń sọ fún wa nípa wípé kò dá kádà ọjọ́ júmọ́ sàlẹ́sà fún iṣẹ́ ìjọsìn kan láì ń ṣe parí tẹ́ksì mi bóyá àwẹ̀ ni ó àbí náà ká padà síbi iṣu wípé ìgbà àwẹ̀ ní ọjọ́ sátidé pánẹ́mùsọ̀ lásán ní ká mọ́ ṣe kódà kú ṣe pé àárín tá a jẹ àfi epo gi ká jẹ́ ó dáa ju pé ká gbàwẹ̀ lọ a ní lára àwọn àfáà tí wọ́n gba hadithi wa wọ́n ní hadithi mọ̀nsókù ni ó ti wà abrogated torí àwọn ahadithi míì lára rẹ̀ ní ti jòhìrí àti àmúwáyé pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó yọ̀nda fún lára rẹ̀ ní ti abu orira tẹ̀rọ́dì aláwọ̀ anhu ìpìlá yasuman na hadukum yawmal jumu'ati illa yasuma yawman qablahu aw yawman ba'da kéèyàn kan ní ma gbàwẹ̀ ní ọjọ́ juma àfi tó bá máa gbà a day before a day after so wọ́n ní eléyìí lo abrogate yẹ adàrínú àwọn àfẹ́sì tí wọ́n ní kò abrogate yẹ àdífì ẹ má gbàwẹ̀ lọ́jọ́ sátidé àfi tó bá jọ̀ràn yàn in tó ń sọ fún wa náà ni wípé ká má da àgbà bí ò ṣe da ká dá ọjọ́ ọjúmọ́ àgbà náà ni ò da ká dá ọjọ́ sátidé gbà ṣùgbọ́n tá a bá gba júmọ́ àti sátidé ó mú bẹ́ẹ̀ a bá gba sátidé àti sannde ó mú bẹ́ẹ̀ wọ́n ní àgbọ́yé àdífì yẹn kò ń ṣe wípé ó ti wà abrogated adẹ̀rínú àwọn afẹ́sìn bó ti ẹ̀jẹ̀ pé wọ́n kéré púpọ̀ ipe ìtumọ̀ hadith yẹn ni wípé ẹ mọ́ gbà rárá torí tó sọ ni pé àfi tó bá jọ́ràn yẹn so tó bá ń gba náfìlà ṣọ́ràn yẹn ni kò ń ṣọ́ràn yẹn so àwọn ní ká fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn issues kan máa jáde òun náà ni pé ńgbà míì ó ṣeéṣe kó ṣe pé àwọn àwẹ̀ tó pàtàkì kó fọ́ọ̀lù sí ọjọ́ sátidé lápèjúwe àwẹ̀ ọjọ́ àràfá tí ọjọ́ àràfá bá lọ jẹ́ ọjọ́ sátidé kìnìkan ṣe ṣáàgbà ni àbá nígbà so eléyìí àwọn àfáàmì à ní ọjọ́ pàtàkì lélẹ́yìí tá a dẹ̀ rí tẹ́ksì fún pé ká gbòun náà wọn á ní ká gbà torí pé anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam jẹ́ ká mọ̀ wípé àwẹ̀ ọjọ́ àràfà nìyí ntí máa ṣe òun náà ni pé ó máa ń pa ẹ̀ṣẹ̀ ọdún tó ti kọjá àti tó tẹ̀lé àti sàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké so a gbọ́dọ̀ miss irú opportunity bẹ́ẹ̀ so ipa pé ká má gbàwẹ̀ ní ọjọ́ sátidé yẹn ìyẹn ó ní í ṣe pẹ̀lú ọjọ́ tí ó kì í ṣe ọjọ́ pàtàkì àbí ẹni tó yóò zùmọ́ ìmọ̀ gba àwẹ́ 13 14 15 tí 13 14 15 tí ọjọ́ kan náà mẹ́ta bá lọ jẹ́ ọjọ́ sátọ̀dé wọ́n la máa gbà náà ni pàtàkì lọ irú yẹn ó pọ́síbù kó ṣe pa máa gba èdè before or èdè after àbí kó lọ jẹ́ wípé àwẹ̀ gbà lónìí mọ́gbà lọ́la irú àwẹ̀ anábìdá ọdún àìsàlátọ̀ sálám tí àṣàlàyé síwájú ju gbogbo ẹ lọ òun ni pírú àwọn nǹkan ọ̀yẹ́ à ń ṣàlàyé fúnra wa ká lè mọ in àwọn afẹ́sìn tí wọ́n sọ lórí àwọn ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam torí ẹlòmíì ó ṣeéṣe kó rẹni tí ó pàkíyèsí rẹ̀ sí nǹkan kan ó lè wáá wo bẹni pé àbí ẹni ń sọ nǹkan tó ṣe wípé ó jẹ́ nǹkan tuntun àbó ń sọ nǹkan tó wò gbọ́rí ṣùgbọ́n gbàtà bá ká mọ̀ ibi tí àwọn àfa tí ọ̀rọ̀ wọn pín sí lórí iṣu kan eléyìí ni yóò tún yóò mú wa súnmọ́ ilé torí pé ẹlòmí ẹ̀ẹ́rì tí ó mọ lé ilé kókó tí ó wúlò ń gbà mí kò rẹ̀ sí tó ń fa ju àìmọ̀kan lọ àti ìgbọ́ọ̀rọ̀ apá kan láì gbọ́ titi apá kejì eléyìí ó kì í ṣe ìlànà ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ layperson as far as it is concerned ó lè jẹ́ professor ó lè jẹ́ doctor níbi fídìí mi ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ẹ̀sìn lè máa ní kò ń ṣẹni tó mọ̀ ń pa ẹ̀sìn ó gbọ́dọ̀ mọ́ farabalẹ̀ tí ó bá takò àwọn èèyàn náà ó gbọ́dọ̀ farabalẹ̀ torí kó ṣe é ṣe kó takò nǹkan kó ṣe pé nǹkan tó ń takò yẹn nǹkan yẹn ò nídìí àtakò ṣùgbọ́n látara yí pé kò farabalẹ̀ ní ó lè da mọ́ṣáláṣí rú ó lè dabi tó wà rú eléyìí ó kì í ṣe ìlànà mùsùlùmí ẹni tí ó bá mọ nǹkan máa ń farabalẹ̀ ní ó máa ń béèrè béèrè fasalu alẹ́ zikiri kuntula ta'alamun ta ọlọ́run ní ẹbẹ̀ lọ́wọ́ tán mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ gẹ́gẹ́ bí jẹ́ pé àwọn fídíò oríṣiríṣi tó ń bẹ àmọ́ ń bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ spati ń bẹ ni àkínrọ́lù bẹ́ẹ̀ náà ni tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn in fact ọ̀rọ̀ ẹ̀sìn wà more delicate ju ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ayé lọ torí pé ọ̀rọ̀ alkiyama àwọn èèyàn ní lẹ́lómi akàmọ́ jálù ẹni àwọ̀ a ní opinion tèmi tani wọ́ tó lo opinion níbi ọ̀rọ̀ ẹ̀sìn láyìn ṣe pé o jáfẹ́ ẹ̀sìn láyìn ṣe pé o mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn so kí la fẹ́ ló ń belé yìí o ní pé àwọn issues kọ̀ọ̀kan ń bẹ tó ṣe pé nu àwọn àfáàlẹ̀ mọ́kòlè lórí ó máa da kó ṣe wípé kí àwọn èèyàn kí wọ́n mọ díẹ̀ díẹ̀ ń pa nǹkan wọ̀nyí so that ilé kókó kan ní máa bẹ nínú ọ̀rọ̀ èèyàn ká lé níbi tó yẹ ká ti lé ara ẹ̀sìn ni nǹkan tó ṣe pé iṣu tó clear ni ọlọ́wọ́ bá yanjú ẹnu alukur'an kẹrin anabiwa muhammad sallallahu alaihi wa sallam yanjú rẹ̀ irú àwọn issues bẹ́ẹ̀ a lè lórí adẹ mustandi wa ní nǹkan tó ṣe wípé a ní compromise ṣùgbọ́n àwọn issues kankan bẹ́ẹ̀ tó ṣe wípé àwọn àfáìsìn gan ẹnu wo lè lórí irú àwọn issues bẹ́ẹ̀ a mú ìtaari pé ó convincing wa kò ń ṣe ní títí fẹ́nu bọ̀ nítorí ọ̀nà bó ṣe pé a ṣe study àwọn nǹkan yẹn torí pé ní àwọn ìmọ̀ ayé gan ẹnu àwọn tí wọ́n jẹ́ expert bí òkè ń kò níbi àmọye issues lọ́dọ̀ àwọn medical doctors nísìn àárí pé ẹlòmí àsọ̀báyé fún ẹlòmí àsọ̀báyé àwọn professors ní line medicine ẹlòmí lè kọ̀ nǹkan báyìí tẹ́lòmí ó tún káńtà rẹ̀ ìmọ̀ ayé nu táǹpé ní empirical knowledge ní àbí empirical science táwò bí i pé kìí ó ní clear evidence fún ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ni a rí pé àwọn tí wọ́n ń bẹ nínú láì yẹn ni àbí fídì yẹn ẹnu wọ́n lè mọ́kò lórí ẹni

àwọn kan ní àsìkò asùn ti tó ntọ́lọ́wọ́ bá sọ ní pé nínú sọlá tẹ̀kánà alàlmúmi na kìtàbà ní mọ́kúta irun ọlọ́wọ́ bá ní tó ti fàsìkò sí ni fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn kan wọn kì àwọn kan ní tánàbí mọ̀ sọ ní pé àgbọ̀rọ̀ kírun aṣẹ́ àfitá bá dé ọ̀dọ̀ àwọn bànúkúrẹ́ zọ àwọn yẹn di ilé ti tán ìdọ́dọ̀ bànúkúrẹ́ zọ ìkíní kejì wọn evidence ẹ̀sìn ni wọ́n dúró tì wọ́n ṣe ìfẹ́ nu wọn ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n pé èèyàn kan ló correct nínú àwọn méjèèjì òun náà làwọn tó ṣe pé wọ́n kí i ní àsìkò rẹ̀ intanẹ́tì sọ lásán sọ fún wọn ò ní pé kán yára kán tètè máa lọ bẹ̀yẹ kó ṣe rí pé èrún àṣì ò bá wọn bẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n àṣì ò bá wọn ní ọ̀dọ̀ àwọn bànúkùrẹ́ lọ kí ni tí wọ́n wá ṣe àsìkò òun ti tó àsìkò òun ti tó wọ́n kí irun yẹn náà ni kí la fẹ́ ló ń belé o ni pé àwọn issues kọ̀ọ̀kan mẹ́ ń bẹ tí ẹnu àfẹ́sìn òní kò lè lórí ẹni tó bá jẹ́ lé person nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí òun ṣàfẹ́ ẹ̀sìn ó gbọ́rọ̀ farabalẹ̀ kó gbọ́ area àbí tí wọ́n ti disagree àbí táwọn àfa ti dìfà lórí ọ̀rọ̀ ìtú kẹ̀kẹ́ ni kó mọ̀ jẹni tí ó le koko wípé mọ́ṣáláṣí ti tiwa bá ṣe máa ń ṣe ni ẹ̀tẹ́ ìbálẹ̀ ti ṣe bẹ́ẹ̀ báyìí báyìí báyìí báyìí òní tí ó ṣẹlẹ̀ عن أبي أبيج مولى ابن هسهر واسمه سعد بن أبيج قال لا تدعو أبو أبيج mọ́wúlá ibn azhar òun náà ni ọmọ ọ̀dọ̀ tí a tú àbí ẹrú tá a tú lóko ẹrú tí ó jẹ́ titi ibn azhar wasmuhu sa'ad bin ubeid orúkọ rẹ̀ ní sa'ad ọmọ ubeid kọ́ọ̀lù sọ báyìí pé shahitul ciida umar bin khatab mo witnessi ciidi pẹ̀lú umar ọmọ khatab rọ́dí allahu anhu bá yẹnu sí faqal umar wa sọ wípé adhani yaumani ọjọ́ méjì tẹ́ ń rí yìí that is idul fitri àti idul adha ọdún ìtúnú àwẹ̀ àti ọdún tí a máa ń pè ní ọdún iléyá oníṣẹ́ rí ọjọ́ méjèèjì náà rasulullahi sallallahu alaihi wasallam an siyami ima òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ká mọ́ gbáwẹ̀ ní ọjọ́ ọdún méjèèjì yawmu fitrikum ọjọ́ ìtúnú àwẹ̀ min siyamikum waliyomul akhar ọjọ́ kejì takuluna fi imi nusukikum òun náà ni ọjọ́ tó ṣe pé ẹ máa jẹ níbi ẹran iléyà tẹ ẹ bá pa eléyìí jẹ́ ọ̀rọ̀ umar radiyallahu anhu tó ní anabiwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ panabi sallallahu alaihi wasallam ní agbọ̀rọ̀ gbàwẹ̀ ní ọdún anẹ́bísọ́lá sábà máa gbàwẹ́ monday a máa gbàwẹ́ thursday Ti ọjọ́ ọdún bá fọ́ọ̀lù sí monday ǹjẹ́ mo lè gbàwẹ́ kí wá sọ wípé ṣèbí anẹ́bísọ́lá sábà máa ń gbàwẹ́ ní ọjọ́ monday Nisi nǹkan méjì ló fẹ́ jẹ bí ẹni takora ó ní ká mọ́ gbàwẹ̀ ọjọ́ ọdún ó dẹ̀ sọ wípé a lè gbàwẹ̀ ọjọ́ monday kéèyàn kan wá lóun fẹ́ lo hadith wípé à ń gbàwẹ̀ ọjọ́ monday kó wá nítorí pánẹ́mì sọ lásán tó pàwọn lè gbàwẹ̀ mọ́ndé ó wá jẹ́ ọjọ́ ọdún àání kó mọ́ gbà ṣé kò dá ká tún gbàwẹ̀ mọ́ndé ni o lè gbàwẹ̀ mọ́ndé ṣùgbọ́n láà gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ ọdún so ìjọ ọdún a kì í gbàwẹ̀ so bí àwọn àfẹ́sìn bí wọ́n ṣe máa ń wo ọ̀rọ̀ lélẹ́yìí ìkan lára àwọn sábẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin umar radiyallahu anhu èèyàn kan lọ bá lórí irú iṣu báyìí olóhùn fẹ́ gbàwẹ̀ lọ́jọ́ monday olùdarí sọlá sálám ní alẹ́ gbàwẹ̀ monday ṣùgbọ́n ó kọ̀ fún wa ká gbàwẹ̀ ọdún ká gbàwẹ̀ ìjọ ọdún ṣèwò ló fẹ́ múnu méjèèjì ní tó kàn sọ fún un that is oníkàmọ́ gbàwẹ̀ ní ọjọ́ ọdún ó dẹ̀ ní alẹ́ gbàwẹ̀ ọjọ́ monday ṣẹlẹ́yìn sọ fún wa ipa pé àti jáfẹ́ ẹ̀sìn ò ń ṣe iṣu kékeré ṣèlú àwọn kábàyè àwọn àfẹ́ ẹ̀sìn ó wò ọjọ́ monday yẹn alẹ́ ṣùgbọ́n exception ni ọjọ́ ọdún ń bẹ láàrin ọdún kan a lè rí àmọye mondays ń bẹ so a lè gbàwẹ̀ ní gbogbo mondays yẹn a lè gbàwẹ̀ ní gbogbo thursday yẹn ṣùgbọ́n yìí tó bá fọ́ọ̀lù sí ọjọ́ ọdún gangan bẹ́ẹ̀ a lo hadith kejì pé ká má gbàwẹ̀ níbẹ̀ so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì عن أبي سعيد الخدري رضي الله عنه لا تدع أبو سعيد الخدري قال أبا يونسي قال سبايك نهى رسول الله صلى الله عليه وسلم وجيش يولون وبا أكو عن صوم يومين بكاك باوي وجو مجي النحر والفطر وناني أجو أدون يدونا والفطر أتي أجو يتونو آوي so tabani ọjọ́ ìtúnu àwẹ̀ ọjọ́ kan náà ni òun náà ni first of shawwal so ọjọ́ kejì tó ń ṣe second of shawwal kò ń ṣe ọjọ́ ọdún bó ti jẹ́ pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kà kún ọjọ́ ọdún no ọdún ìtúnú àwẹ̀ ọjọ́ kan náà ni òun náà ni first of shawwal ṣùgbọ́n ọdún ìgúnra èyí ń ọjọ́ mẹ́rin ni tenth of, of uh, eh, zulhijjah àti eleventh àti twelfth àti thirteenth tá a bá ń bẹ ní àwùjọ tí ìjọba ti fún wa lọ́lùdérú eléyìí nǹkan tó dáa ni ṣùgbọ́n tá bá ní ká àwọn ọjọ́ òṣì lọ́jọ́ ọdún ìgúnran òun ni 10th 11th 12th and 13th òun ọjọ́ mẹ́rin sí fílẹ̀ fún wa láti fi celebrate ọdún yẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam sọ yìí ayyamu tashrik àwọn ọjọ́ mẹ́ta tó ṣe wípé àwọn èèyàn máa ń fi ń sa ẹran tí wọ́n bá dú àyàmú aklin wa shurbin ọjọ́ jíjẹ múmu ni wà àti ìrántí ọlọ́run ọba so ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí à ń gbàwẹ̀ ń bẹ́ ẹni tí wọ́n kàn yọ̀ǹda fún pólè gbàwẹ̀ ń bẹ́ gẹ́gẹ́ bí ìyàwó aisha rọ̀jẹ̀ láwọ̀ anha ṣe sọ òun lẹni tó ṣe wípé ó ṣiṣẹ́ hajj kò wá ní owó àti pa ẹran àdáyá so ó lè gba ọjọ́ mẹ́ta yẹn ó lè gba ọjọ́ mẹ́ta yẹn ṣùgbọ́n ọjọ́ ọdún gangan tó ń ṣe ọjọ́ kẹwàá kò ní ṣùgbọ́n mẹ́ta tó tẹ̀lé ó lè gbà so yóò padà wá gba méje tó ṣẹ́kù nígbà tó bá padà sílùú rẹ̀ ṣùgbọ́n ọjọ́ mẹ́ta yẹn ni ó lè gbà nítorí kí nítorí pé kò ní owó àti pa ẹran àdáyá ṣùgbọ́n ẹni tí ó ń ṣiṣẹ́ ájì ní olómọ̀ ń gba monday thursday ìkánú àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ ọdún gẹ́gẹ́ tó ṣe ọjọ́ kẹwàá ó wá lọ ọjọ́ monday ìjọ lè gbà wẹ̀ kò lè gbà wẹ̀ ló pé ìyàwó aisha rọ̀dí aláwọ̀ anha ó ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam lẹ́mi rọ́ọ̀kìs kò ṣe ní kò ṣe ìgbàláyè fún àwọn èèyàn níbi àyàmú tẹ̀síríkì ayé sọ́mùnà ipe ká gbà wọn ilẹ̀ alimọ́lẹ́mi ẹ̀jẹ̀ láàdìyà àfẹni tó ṣe wípé kò bá ní agbára àti pẹran àdáyà irú èèyàn bẹ́ẹ̀ ni ó gbà tó gba àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì púpọ̀ ká mọ bó la mú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa ànàmísọ̀ lọ́sàn-án alẹ́ ìgbàwẹ́ monday ṣùgbọ́n kò ń ṣe bí ọjọ́ ọdún kò ń ṣe bí èyí tó fọ́ọ̀lù sí àwọn àyàmù tẹ̀ṣíríkì gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí ó pàtàkì bákan náà ó ní wàníṣtìmáàlì sọ̀mà òjíṣẹ́ ọlọ́run ọba ó tún kórìíra nǹkan tán pè ní ṣtìmáàlì sọ̀mà eléyìí àwọn lárúbá sábà máa ṣe tẹ́lẹ̀ ó ní pé ìró tó tóbi kí ọkùnrin kó ìró yẹn ni yóò wá ro mọ́ ara rẹ̀ tí ó bo ọwọ́ rẹ̀ tí ò ní lè yọ ọwọ́ síta anẹ́bísọ́lá sálám ní kọkùnrin mọ́mọ́ múra bẹ́ẹ̀ torí pé tí ìròyìn ẹ bá tú lára owó lè wá exposed so kéèyàn tiẹ̀ tún máa fi kírun eléyìí nǹkan tí ó dání nípa wípé ká ró èrò yẹn máa ra ọwọ́ wa àá wàá fi sínú that is àádọ́ aṣọ yẹn bóra wà ní tó ṣe pé ọwọ́ wa yóò mọ abẹ nú àníyọ ọwọ́ síta eléyìí òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wa sallam kọkùnrin mọ́ mọ́ múra bẹ́ẹ̀ obìnrin gan gbọ́dọ̀ mọ́ múra bẹ́ẹ̀ bí a ó fi ń rìn káàkiri ni àbúfẹ́ fi kírun torí pé tí nǹkan yẹn bá tú yóò jẹ́ nǹkan tí ó jẹ́ kí ó wẹ̀ expose a lè máa òpó sáwọn èèyàn ṣe yìí oríṣiríṣi àṣà ló ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn àwọn lárúbáwá wọn a máa wọ́n á ń yẹ tẹ́bi ar-rajul fi thawbin wahid lára àṣà tán tó máa ń ṣe ó ní pé ọkùnrin lè ro ìró gẹ́gẹ́ bó ṣe gbẹ́ bí àwọn náà ṣe mọ̀ pé inú àṣà wa ní nàìjíríà àwọn kan bẹ tó ṣe pé ọkùnrin wọn sábà máa rorò àwọn lárúbáwá náà máa ṣe kò sí nǹkan tó burú ń ṣùgbọ́n ó dìpẹ́ǹ lórí àṣẹ ń kálukú àwọn èèyàn oróró ó lè wọ jàlábí àlè lórí yóò rẹ̀ wọ bí short nika sínú yóò wá ró ìró yẹn yóò wọ jàlábí àlè lórí lárúbáwá máa ṣe dáadáa ṣùgbọ́n káwá ró yìí kí àwa jòkó nu mọ́ṣáláṣí àbí àjòkó láàrin àwọn èèyàn káwá ṣe ń tán pè ní alìhtìbá alìhtìbá òun ni káka ẹsẹ̀ wa sókè kéèyàn jòkó kó ka ẹsẹ̀ sókè bó ṣe ká ẹsẹ̀ sókè yẹn tí ojú èèyàn kan bá lọ sí ibi tí ẹsẹ̀ rẹ̀ wà ó pọ́sibù kí ẹnìyẹn kó rí owó rẹ̀ eléyà àwọn èèyàn máa ṣe ẹlòmíín gbà mí ó lè jẹ́ pé jàlábíà nìkan ni ó wọ̀ mọ́ṣáláṣí tí ó tiẹ̀ ní róòrù gan ó lè jẹ́ pé undis nìkan ni ó wọ̀ sí yóò wá lóhun kásẹ̀ sókè ẹsẹ̀ tó ká sókè yẹn ẹ máa rí òwò rẹ̀ ni ẹ̀sìn takoró àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn ìjòkó tí ó sí ìtìjú ń bẹ̀ ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́rù ìjòkó bẹ́ẹ̀ torí wípé ó fẹ́ ká bo òwò wa kò tọ́ fún ọkùnrin kó máa òwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kò tọ́ fún obìnrin láti máa òwò obìnrin ẹgbẹ́ rẹ̀ eléyìí tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wa ni orí látàndúró rọ́jù ilà àwòrán rọ́jù wà látàndúró maratu ilà àwòrán mara ọkùnrin ò gbọ́dọ̀ máa òwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin ò gbọ́dọ̀ máa òwò obìnrin ẹgbẹ́ rẹ̀ kọkùnrin ṣe bá wọ ọkùnrin nìkan náà ni àjọ ń sunú yàrá yóò máa fi páǹsì yóò máa lọ yóò máa bọ̀ láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ eléyìí ìwà ìlójútì ni bẹ́ẹ̀ ni ìwà àtàwọn ọkùnrin ẹgbẹ́ lójọ wà nulẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ bo owó ẹ o gbọ́dọ̀ bo owó ẹ ká ní pé wà àti ìyàwó rẹ̀ lẹ́ wà nulẹ̀ tó wọ ọ́ndìs nìkan bá láìfi ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ọmọ ṣe àwọn yẹn gan-an máa ṣerú nǹkan bẹ́ẹ̀ wájú àwọn ọmọ torí pé àwọn yẹn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti rí òwò èèyàn kò tọ́ fún ọmọ ọkùnrin kó rí òwò ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni kò tọ́ fún ìyá láti rí òwò ọmọ rẹ̀ tí òwò náà ti dé ipò kó ń balaga torí pé ṣaitan yajri min ibni adam majra dami ó ń fúlò lára bí ìgbà tó ṣe páálẹ̀ jẹ́ ń fúlò nínú ara wa àwọn kéṣìṣ oríṣiríṣi lẹ́mọ̀ ọgbọ́n ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá lẹ́ẹ̀kan ń béèrè lọ́wọ́ mi kéèsì ọmọ ọkùnrin tó bá àbúrò rẹ̀ obìnrin sùn ó dẹ̀ padà doyún so látara ipe káwọn èèyàn máa ń ní kàkún fún nǹkan kọ́lọ́wọ́ bá subhana wa ta'ala kí ó ṣàánú wa ọlọ́run ọba tó dá wa ó ṣètò gbogbo nǹkan dáadáa gbogbo àwọn kẹta lè fi kó sí páńpẹ́ ṣọ̀ìtọ́n ọlọ́run ọba kìlọ̀ fún wa so bẹ́ẹ̀ kábàdẹ̀ ti rìn ní agbègbè irú nǹkan bẹ́ẹ̀ ó ṣe tán àti kó síbẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní kàrọ̀ ìyẹ́ra àwọn alhima yóò ṣe kwanye wà kíá olóòrẹ̀ gẹ́gẹ́ bí tó ń dára ẹ̀jẹ̀ débi protected land kan ilé onílẹ̀ ó wá ń dẹrẹ ẹ̀jẹ̀ ní ẹ̀gbẹ́ ilé onílẹ̀ oko olóko yóò ṣe kíá anamsọ allah salam ni ó ṣe tán tí ó kó sínú ẹnu torí pé kò ní mọ̀gbà tí kan náà àwọn ẹran yẹn tí ó sàwọnú ọgbọ ọlọ́gbà tí ó lọ joko olóko bí irú eléyìí tá à rí káàkiri láwùjọ wa lónìí náà kọ́nà ọba kí ó ṣàánú wa ẹ̀sìn islam tá a bá wò á rí wípé ẹ̀sìn ọmọ ènìyàn ni ẹ̀sìn tí ọlọ́run ọba tó dá wa tó fẹ́ ká ṣe tó dẹ̀ fi ètò sí gbogbo nǹkan nǹkan míì tó bá ṣe bí ẹni wípé kò clear sí wa ń gbà míì ìgbà tó bá di wípé à ń rí reality rẹ̀ ni à ń ṣe máa wò pé ah ọlọ́run tó so eléyìí anamisa ọlọ́sàn tó so eléyìí ah ó ní reason tán fi sọ ṣùgbọ́n gbà mí àwọn nǹkan ẹ lè wo ó lè appear sí wa bẹ́ẹ̀ ni wípé irú àwọn sọkúsọ wo tún lè léyìí kọ́lọ́n bá kó ṣàánú wa ìgbà tí mùsùlùmí bá ń pọ ọ̀rọ̀ ọlọ́run bá ní sọkúsọ àbọ̀npọ̀ ọ̀rọ̀ anamisa ọlọ́sàn ní sọkúsọ kí wá ní yastik tó fi ń gbà dànù ọ̀rọ̀ tí ọmọ ènìyàn ẹgbẹ́ rẹ sọ òun ló fi ń gbà dànù ọ̀rọ̀ tí èèyàn lásán lásán tó sọ òun ló fi ń gbádà nù so túmọ̀ sí pé kí ni pọ́blẹ́mù ń bẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kọ́lọ́ ọba kó ṣàánú wa anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní wà á ní sọ̀lá àti bá àdọ̀ subhi wà láásírì bákan náà abu sa'id khudri ó lọ́nà nabi sallallahu alaihi wasallam ó kọ ká máa kírun náfìlà lẹ́yìn irun àṣùbà àti ẹ̀yìn irun àṣírí eléyìí ọgọ̀rọ̀ àwọn àfẹ́sìn wọ́n ní kò sí náfìlà lẹ́yìn irun àṣùbá bẹ́ẹ̀ ni kò sí náfìlà lẹ́yìn irun àṣírí ṣùgbọ́n ṣé èèwọ̀ ní káyẹn náfìlà lẹ́yìn irun àṣùbá bí ẹni tí ò kí rákàtà alifájírì tẹ́lẹ̀ ṣó lè kí lẹ́yìn àṣùbá àrí tẹ́kìsì kó lè kí so ṣé káyẹn náfìlà ní ọ̀ràn èèwọ̀ ní pátápátá ni àbí onírú náfílà tánàbí sọ lásán sọ àbí onírú àsìkò tánàbí sọ gan ẹni tó wọnú mọ́ṣáláṣí lẹ́yìn àṣùbá ṣé yóò kàn jòkó ni lẹni tó ń dúró lórí hadithi panamisọlá asalam ní ká má kírun lẹ́yìn irun àṣùbá ká má yẹn náfìlà lẹ́yìn irun àṣùbá ṣé yóò jòkó ni arínú àwọn àfẹ́sìn tán pọ̀ tán ni yóò jòkó ni kí ló dé wọn nítorí pé anamisọlá asalam àwọn náfìlà kan bẹta lè kí lẹ́yìn àṣùbá ni ẹni tó wọnú mọ́ṣálásí tó lálùwàlá anẹ́mìsọ́lá sẹ́mì ìzàdákàlà àdúkùnmù masjid tí ẹ̀kọ́ ní bá wọn mọ́ṣálásí falaya jilis kó mọ́ jùkú hátà ìsọ́lẹ̀ àràkàtẹ kó kíraka méjì so ó wá wọ mọ́ṣálásí lẹ́yìn wọn àṣùbá ṣé yóò jòkó ni àbí yóò lo ọ̀rọ̀ anẹ́mìsọ́lá sẹ́lámì irú àwọn iṣu ṣùgbáyìí làwọn afá tó máa ń discuss láàrin ara wọn làwọn kan fi sọ yí pé àwọn irun tó bá jẹ́ irun tó ní sábàbí kò bá jẹ́ pé yín àṣùbà làwọnú mọ́ṣáláṣí àlè kí wọn kò bá jẹ́ pé lẹ́yìn alásàlì làwọlé àlè kí wọn kí ló fà á torí ìpọ́n ní sábàbí àwọn àfa ọ̀gọ̀rọ̀ ọ̀run náà wọn àtúmọ̀ yọrù eléyìí kúrò ń bẹ́ẹ̀ torí ẹni rẹ lómi tó ṣe yí pé ńgbà bá mọ́ṣáláṣí yóò kàn jòkó ni kí ló dé àníṣọ́ aláṣà ní ká má kírun lẹ́yìn àṣùbà ìkan lára àwọn àfa ẹ̀sìn ibn hazmi ní tó sọ ọ́ di ẹni tó lọ kọ́mọ̀ ń ẹ̀sìn ni ó wọ mọ́ṣáláṣí ń jọ kan ó jókòó àwọn èèyàn kan wá wá wọ́n ní kò yẹ kó jókòó anẹ́bísọ́lá asámi téèyàn kan máa wọnú mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ jókòó kó múraka méjì wá ó dìde ó múraka méjì wá ó tún wọ mọ́ṣáláṣí jọ kan ní owó pé òun ti kọ́ ẹ̀kọ́ pé wọ́n ní tí ẹ̀ bá wọ mọ́ṣáláṣí kó mọ́ jòkó kó múra ká méjì ni ìgbà tó tún wọ mọ́ṣáláṣí ń jọ mí ó jẹ́ àsìkò tí anẹ́bísọ̀ lásán ní ká má kírun òun yẹn náfílà lẹ́ni tó la fẹ́ múnú méjèèjì ìmẹ̀sìn yìí èmi náà fẹ́ kọ́ torí ẹ̀ ló fi lọ jòkó tó náà padà di àfẹ́sìn ńlá látara ru àwọn kan báyìí ẹni tó bá jẹ́ láìmọ̀ kan àbẹ́ni tí ò kan ṣe ah, àwọn pé wáyé tọ́ra àwọn àfáǹtakura ń kùn solution kúrò bí nǹkan yẹn kọ́ ni wáyé wáyé tọ́ra àwọn àfáǹtakura wọn medical doctor tọ́rọ wọn bá takura wọn ní ó dẹ̀ jẹ́ni tó jẹ́ patient tó síkì o ní sọ pé wáyé tí ọ̀rọ̀ àwọn medical doctor ń takura wọn mí ṣe kankan mọ́ òówò ìwo ló fẹ́ ṣe ń bẹ̀ ni bẹ́ẹ̀ náà ni tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àfá kan sọ fún ẹ pé báyìí ìkan sọ pé báyìí ni try láti verify ṣe gbogbo gbìyànjú tí wọn náà lè ṣe láti mọ èèwo ló yẹ kó o múnú ọ̀rọ̀ wọn tí ò bára wọn mu ṣùgbọ́n gbọ́dọ̀ pé mi ti àwa ṣe kankan mọ́ àìníkan ṣe nu bẹ́ẹ̀ nìyà nìyẹn wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́lọ́ ọba kí ó ṣàánú wa so lẹ́yìn inú àṣùbá wọn ni anabisalaam ní kàmáyẹn náà fila lẹ́yìn inú àlásàrì wọ́n ní ká máa yẹn náfìlà eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ ṣùgbọ́n ọ̀rọ̀ kan rí ilẹ̀ látọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ali rọ̀jàláwà ánìbó ṣe gbà wá gẹ́gẹ́ bó ṣe ń bẹnu sọ́nà bí daoud igbe náà nàbí sallallahu alaihi wasallam àni sọláti bàdàlà asiri òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó ní ká máa yẹn náfìlà lẹ́yìn wọn asiri ilà ń takùnà shamsu murtafi àtànàkíyà àfi tí òòrùn bá jẹ́ nǹkan tó ṣì ń bẹ lókè tó ṣì pí ọ̀ dáadáa ó túmọ̀ sí pé ká mọ̀yẹn náà fílà lẹ́yìn irun asiri that is lẹ́yìn àlásàrì ìyẹn ìyẹn tí oòrùn bá fẹ́ lọ wọ̀ ni ìyẹn tí oòrùn bá fẹ́ lọ wọ̀ ṣùgbọ́n tí oòrùn bá ti dé lẹ́fù kó fẹ́ lọ wọ̀ a sì lè yan náà fílà òun ló fà jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam a mọ̀yẹn náà fílà lẹ́yìn irun asiri gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ bákan náà ó rinlẹ̀ pínú àwọn sahaba rẹ̀ tó wà lálẹ́ wọn máa ń yan náfílà lẹ́yìn irun ashri eléyìí topic mi tó tún fẹjú ni so kọ́lá ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so n ta fi rinlẹ̀ òun ni pé lẹ́yìn wọn àṣùbá a lè yẹ náfílà ṣùgbọ́n kóòrùn mọ́ ti ìfẹ́ yọ tó bá ti di pé òòrùn yọ irú situation bẹ́ẹ̀ ká stop pa àfẹ́yẹn náfílà àyàfi ìgbà tí òòrùn bá di pé ó ga sókè díẹ̀ bíi ìṣẹ́jú bíi méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn yẹn a lè mú irun sọ̀látù duha tí aṣàlàyé ń pẹ́ fún wa a lè múrú yẹn wá nírú àsìkò bẹ́ẹ̀ ṣùgbọ́n bí fọ́ ọkọ̀run tó yọ àṣìlèyàn náfílà bí ẹni tí ó bá wọnú mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìtì abára sọ iná kọlọ̀ wà kó jẹ́ kúlò fún ẹni kọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Naam.